wákì àwọn ẹni tá a máa lọ ọ̀dọ̀ àwọn ẹni tá a máa fàgbọ̀wò àwọn ẹni tá a máa báńkì. ìgbà wọn lọ́kọ̀ọ́kọ́ rìn ó wá lọ́kọ̀ọ́dọ̀ àdìmọ́ ibn Abbas radiyallahu ó ní àwọn ọmọ Muhammad sallallahu alaihi wa sallam. ọ̀rọ̀ fún màláìkà jibril ọ̀nà máa yẹ náà wọ́pẹ́ àǹtọ̀zọ̀rọ̀nà àtàwọ̀mẹ́nà àtàzọ̀rọ̀nà. kékeré tí ọ̀rọ̀ máa gbòòdò kọ́ sápò ayé lọ nítorí gbogbo ọ̀rọ̀ pàǹtí ń bẹ lọ́dọ̀ ọ̀lọ́ tọ́lá ọ̀fọ̀ àti sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́lá ó lọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ sápò ayé lọ. ṣùgbọ́n tí ń pọ̀ nílẹ̀kùn ni wípé iṣẹ́ tọ́lọ̀ máa fi ránṣẹ́ láti fún ọ̀rọ̀ sílẹ̀ tí ó fi àlùkòrò àn náà ti ètò ìpànìyàn yìí. wọ́n sọ́dọ̀ àlọ́gbọ̀n tó wọn bá lọ pẹ̀lú ọ̀nà ńlá ìdùnnú ńlá ìmẹ̀gbà ìkùránì ń sọ̀kalẹ̀ káwọn àgbàǹdì wà láyé ká máa gbòòrò pé ọlọ́ọ̀lẹ́dàá wa sọ̀rọ̀ kankan lẹ́ẹ̀kan àmọ́ aláìní ọlọ́run ìsọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ìsọ̀kalẹ̀ subhanallah ó ní ìtumọ̀ tó ga ó ní ìtumọ̀ tó ga ọlọ́ọ̀lẹ́dàá wa òun náà sọ àwọn rẹ̀ kalẹ̀ fún un ètò fi ń tò ìgbésí ayé wọn ní ìgbà àgbà tó sì fi ń tò fi ń tò ọ̀rọ̀ ìpínlẹ̀ náà wọn kálẹ̀ dé síbi tó dá ilé ìtọ́lá ń pèsè kálẹ̀ dáhùn ẹni rẹ̀ àwọn tó bá gbọ́n àwọn fún wọn. torí ẹ̀ ayé mi ń tẹ ara sápé jìbìlì ọmọ wa nígbà tó pọ̀ ju ìgbà tó ń wá wọn èyí túmọ̀ sí pé tí wọ́n tẹ̀ ní ilé kẹ́lí ìbáwà tí bá máa bẹ̀ wá wò ẹ máa wọ ọkọ máa bẹ̀ wá wò nígbà tó pọ̀ ju ìgbà tí ti ń bẹ̀ wá wò lọ. torí kí ni torí pé bí àbẹ̀wò rẹ̀ bá ti ti pọ̀ sí bẹ́ẹ̀ láà máa jẹ́ ẹni tó ní oore tó pọ̀ bẹ́ẹ̀ láà jẹ́ ẹni tó ń sàǹfààní tó pọ̀. ìṣèjọ́ pé onímọ̀ kan olóyè kan inú máa bẹ̀ lórí wọ̀ láti gbàdégbà ṣùgbọ́n pẹ̀lú ibi méjì tí máa ń sọ̀kẹ́ ọ̀dọ̀ rẹ̀ ó dájú pé láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n máa ṣe àǹfààní lọ́dọ̀ rẹ̀ láǹfààní tí ó pọ̀ ju ẹlòmíì tí èdè sílé rẹ̀ lọ. àǹfààní tí ó máa ṣe fún gbogbo ìyá papọ̀ wà ó látàrí pé ó máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fún wọn ọba tó kókó ń fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún wọn èyí kì í ṣe kókó tó gbà wọn lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀gbà tí ìwọ pẹ̀lú rẹ̀ sì jẹ́ òun ní ilé rẹ̀ tó ti gbà láyé jù. àwọn àǹfààní ẹ̀ líle ilé àwọn àṣelọ́dọ̀ rẹ̀ tó lè má jẹyọ láéláé fáwọn èèyàn gbogbo èèyàn ń gbọ̀ ní kókó nǹkan ọ̀rọ̀. ìwọ ló fi jẹ́ pé kí ni wọ́n máa wá wá nínú ìgbà tó pọ̀ ju iye ìgbà tó ti ṣe àlàkalẹ̀ pé wọ́n fi máa wá lọ ìgbìmọ̀ ìjọba ìjọba. ẹ̀rọ ìdíkúlé ní ma wá lórí lọ́dún o. ọlọ́wọ́ sọ́dọ̀ mẹ́wàá orí ńlá ni fún ọ ìwọ ti ń dé sílé rẹ̀. wọn náà ní mọ̀ wọn náà bá rí pé alhamdulillah òye ọgbọ́n àti ìmọ̀ eléyìí tí mo ti ní ní ìfún ọkọ̀ ìfẹ́ sọ̀rọ̀ wọ́n wọn yóò mọ kó máa bẹ̀rẹ̀ wò ní ìgbàjọ́ pọ̀ torí àbẹ̀wò rẹ̀ bó bá ti ṣe kà sí irú rẹ̀ ọ̀yọ̀ sún wa àbẹ̀wò tí máa ń ṣe tí máa ń ṣe sọ́dọ̀ wa yóò ní tí ń ṣe àlékún rẹ̀ nínú ọ̀nà òye àti ọgbọ́n àtiwá náà tó bá ti ẹ̀jẹ̀ tí kì í mọ̀ èyí sẹ́ni tó mọ̀ yìí kan tó lè ti kún ìrora. ọ̀rọ̀ ikpe ọjọ́ rere ẹ lè kọ́ nínú rẹ̀ ẹ lè kọ́ nínú òfin rẹ̀ ẹ lè kọ́ nínú ọ̀nà tó yìí máa gbà sọ̀rọ̀ táwọn ọgbọ́n àwọn sọ ọ̀làjú kálukú òun ní kálukú ó ní í ṣe pẹ̀lú irú èèyàn tó ti pàdé láyé irú àwọn ẹni tó ń gbà yìí torí ẹ̀ ló ti jẹ́ pẹ̀lú ẹni tí ìgbẹ́ nìkan ṣe tó ipa ara rẹ̀ nìkan lọ́nà. kò lè gbọ́ rárá torí tí wọ́n máa pè lọ́gbọ́n àgọ́ ni wọ́n máa pè nínú ní pé mo iná máa jẹ lójú àwọn tó bá lajú torí ẹ kẹ́ni eré wọ́n máa gbẹ̀yàn wọ̀ ní òòrè ìgbàjọ́ pọ̀ orí ńlá ń bẹ́ẹ̀ dẹ̀ fún ọ̀tún ọ̀wẹ́ ẹ̀rọ ń tọrọ àbẹ̀wò lọ́bọ̀rọ̀ láì kàdé bọ́ọ̀lù àwọn ìfọ̀bá àwọn àbá sọ̀kalẹ̀ àwọn ìfọ̀nà gbọ́dọ̀ ìlànà àmì ọ̀rọ̀ pẹ̀ àwọn ìfọ̀kalẹ̀ àfi pẹ̀lú àṣẹ olúwa rẹ̀ wọ́n ṣe pé wò ní mo fẹ́ lọ rí Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọn náà ní màláíkà Jibril lè lò tí ìfọ̀ wa máa lọ bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kò lè fẹ́ fi. ẹ mọ̀ pé àwọn ẹ̀dá tó gbọ́rọ̀ àwọn ẹ̀dá tó gbọ́rọ̀ àwọn ẹ̀dá tó dé pé wọ́n sọ agbẹ́jẹ́ lọ́wọ́ ìtàn ẹnu àlá ní àwọn ẹ̀dá. ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀rọ̀ yẹn wọn onílàyà àṣọyọ wọn ọmọ àgbàrọ ọhún wọn fà lóòrè wọn lè pọnù wọn yẹ akọsọyọ nípa tó bá fi pa wọn láti nípa fi pa wọn láti ni wọn máa ti. wọn lè lé dáwọn ó tọrọ ìyẹn wọn bomi onílàyà sì ti pọ náà gbogbo ẹ̀kọ́ òòlù wọn fún ìdáná wọlé yìí yàgbálẹ mọlẹkẹ sọ̀rọ̀ sáájú ọlọ́pàá. الله رب العالمين ان يعني طاعه ما تسلم لك لك وما جعل فلا تنسي رفع على تاسين تاسبار فاخي توبار ويا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله ان تقول بدون ما بدك تبعك يرجو الله أن يرجع لنا محمد صلى الله عليه وآله وسلم. إذا ربنا جواب sọ ìgbẹ́jọ́ wọn. àwọn màlíkà láyé ìsìnkú kó náà bò bẹ̀ kọ́wé wọ́n yà wí kọ́lọ̀ yẹn bó tó wí. wọ́n wá ń bẹ amẹ̀rẹ̀ yìí yàrá o àtẹ̀lẹ́ ni wọ́n fi ṣiṣẹ́. ìyẹn tó wọ Muhammad sọlọ láàbì sọlá lọ́wọ́ bá rí pa wádọ̀ rẹ̀ àtẹ̀lẹ́ ni o. ọlọ́run wí kí wá ni mo wá o. tọ́lọ̀ wá ní kí wá nǹkan tó lè wá o. torí ẹ̀ iye ìgbà tọ́lọ̀ ń bá ní kí n wá ní wà ó bá pè ní gbàgbà ìgbẹgbẹ̀rún iye ìgbà tí ò lóǹkà lójúmọ́ ẹyọ kan wọ́n wà ó bá sì ní kí n má wà ó ọdún wọn àjọ. màlíkà ṣe jàǹbá nítorí na kámẹ́sì náà mo wà táwọn kọ́ mi yẹn ẹ̀yìn ní kọ́ tó ti fọ́ lónìí. wọ́n máa ah, náà náà nítorí pé náà kúkú ọlọ́run ọmọ wa ní àwọn tó dá wa ẹgbẹ́ àwọn mọ̀lẹ́kà àwọn ìdílé ń sè lára rẹ̀ torí ẹ̀ bábìrin báàrin wá tayọ ìgbà tó ọba rí wa ọ̀rọ̀ àgbà fi wà náà ọ̀rọ̀ wà àyàfi pẹ̀lú àwọn ọ̀dọ́ olúwa rẹ̀ olúwa ti wá náà ni olúwa ti wá náà ni ṣùgbọ́n kọ́ ọmọ yìí pé olúwa tó dá ọ olúwa mi sí ọ tí ọba rán mi sí ọ mo tọ́ ní tí ó wà dọ̀ rẹ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èyí tí wọ́n ti wá ń wá lẹ́yìn wá wá gbogbo ọ̀nà ní í pẹ̀lú àṣẹ rẹ̀ gbogbo ọ̀nà ní í pẹ̀lú àṣẹ rẹ̀ ẹ̀yin ìrètí ìdájọ́ mi ti máa pàṣẹ ẹ sì ní àwọn ẹ̀ṣọ́ àtàwọn àránṣẹ́ tí ẹ máa bẹ ẹsẹ̀ tí wọ́n pọ̀ jọjọ díẹ̀. ẹ ò ní fọlọ́ọ̀rì sí àfẹ́kù kàǹgbà ní láàrin wọn. wọ́n kàǹgbà ní kan wà láàrin wọn náà ẹni tí ẹ̀jẹ̀ ń fẹ́ tí ọmọ jíṣẹ́. bàbá ní ẹjọ́ pọ̀ àwọn bọ̀ náà wọ́n pọ̀ ẹjọ́ pọ̀ wọ́n rán wọn. bàbá wọn kọ́

ìyàwó ẹ̀fọ́ ẹ̀fọ́ mẹ́ta wá tà ẹ sílẹ̀ wá tà ìdálẹ̀ ẹ̀fọ́ sílẹ̀ ọ̀sẹ̀ kéde lẹ̀ pẹ́pẹ́ tó gbé wọn. ọ̀rọ̀ ní àwọn ẹbí pàṣẹ yọ̀ọ́ ń bẹ́ yọ̀ọ́ ń bẹ́ kí gbogbo bẹ́tẹ̀ ń bá lọ lé ọ̀nà ṣọ́ọ̀kù rẹ̀ lẹ́gbà ọ̀nà kọ̀ ọ̀nà náà ṣọ́ọ̀kù rẹ̀ lẹ́gbà yóò bá yọ ẹ bá ta wà ń fún bẹ́ẹ̀dì tì ní. àwọn ọmọ náà owó wà lọ mú yòówó kò kò kí yòówó kò lè kó ní ìbàdàn wọn lọ. ìbálẹ̀ ìbẹ̀ ló ti tọ̀ wọ́n láti wọ́n lọ. ẹ bá tọ ọjà ń lò bẹ́ẹ̀ ta ewé mú bẹ́ẹ̀ tẹ kíní ẹ̀ wọ́n wá tún bẹ́ẹ̀ lọ ọjọ́júmọ́ rẹ̀ bẹ́ẹ̀ lọ bá. ìbálẹ̀ bàbá ìtẹ̀gbà wọn ló mú àwọn náà ló ti bá wọn lọ rẹ̀ ẹ̀ ló ti tẹ̀ bá wọn. onídẹ̀ẹ́lẹ́ àwọn iṣẹ́ oríṣiríṣi làwọn bá jẹ́ ní lẹ́bù ọ̀mì èèyàn màláìka àbàdàn àbàdàn ọ̀rọ̀ ẹ̀ka làwọn akẹ́ àbájọ ọ̀tá àbò màláìka náà ṣe o ti ń pààrọ̀ ètò ọ̀tọ̀ jù wá gba fúláì aṣọ ìgbọ́ra méjì mọ́ra ìwọ́ra bàtàkà màláìka ni wọ́n máa fọwọ́ kàlà ah, ọlọ́run dá màláìka dáa pọ̀ pẹ́ ìjẹ́.

bàbá aráàlú ìjókòó àwọn dèdè ní jẹ́tọ̀ pẹ̀lú wa ní Ali ibn Abi Talib radiyallahu anhu pé ìmọ̀ràn ìwà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n jíjọ ìpọ̀ àlejò ti jọ wọlé jù àlejò ti jọ àlejò gbogbo mọ̀lẹ́ta jìbìrì wọn lọ́gbà sáàsì sí ẹ lọ́sọ̀ ẹgbọ́rọ̀ lẹ́yìn àwọn burúkú tó rùn ìmọ̀ràn lọ gbé fẹ́ fún àlejò sallallahu alayhi dípò àlejò. tó wọn tó bá tó màá nígbà máa jẹ máa mú gbogbo owó ọ̀rọ̀ àwọn wèrè kọ̀ọ̀bá tà pé wọn nígbà tó wọn bọ̀ mú kọ́ ebi ibi tó ti tó ti rí jọ lọ́fíìsì. náà máa ná náírà àwọn kọ́bù ni wọ́n ná ní hálàlà ni wọ́n ná ní àbí pẹ́ẹ́sì wa ọlọ́run ti dá dà pọ̀ jù àwọn torí ẹ̀ wọ́n ní àwọn àti sọ̀kalẹ̀ àti pẹ̀lú àṣọ náà. yàrá máa bẹ̀rẹ̀ náà èyí náà wọ́n máa kọ́ ìfẹ́ náà àti tí ń bọ̀ wájú àti tí ń bọ̀ wájú ọlọ́run ní o àti kankan ni ọlọ́run ní àkọ́kọ́ ọlọ́run ní gbẹ̀yìn ọlọ́run ní ta ṣe olóyè ta gbẹ̀yìn àwọn ọ̀gbọ́n kankan ni wọ́n yàgbẹ́ ní ọ̀làwọ̀ náà náà wọ́n lọ́ ó tẹ̀lé pé màláìka wọ́n ti jẹ́ni tó gbà pàjù àwọn alẹ́gbẹ̀ẹ́ wọn káàkiri wọn bí ká bẹ́ẹ̀ tó wá sí. màláìka wọ́n fún ìdíkà wọ́n gbà bàbá lọ náà nítorí wọn dá wọn fún wọn lè. ọlọ́run ni tó ń gba wájú wa àti tó ń gba lẹ́yìn wa. tọ́ ọ̀nà àbẹ̀yẹ̀ wà láàrin àti tí ń bẹ láàrin méjèèjì. yẹ́nì pé. àwọn èlè dáró àlè dádìde àlè dájókò àlè dágbóra lọ́ọ̀bì kan gbogbo àtìpẹ̀ náà ṣe ọlọ àtìpẹ̀ náà ṣe ọlọ. àwọn olùmọ̀ràn máa ń sọ wípé yóò dà púpọ̀ káwá tá a jẹ́ ìtàìsí màláìkà káwọn gbìyànjú láwọn àgbà kan láti máa gbégbé ayé káwọn náà tiẹ̀ kó ẹni pé àwọn tọ́lọ̀ ní ká ṣe nìkan là ń ṣe àwọn tó ní ká dènà sí ká sọ́ra fún ká sá fún káwọn náà wá wọlé dáadáa tọ́lọ̀ ń ṣe fún wa. torí pé ìgbésẹ̀ ayé yìí kà máa ń tẹ̀yàn jẹ ni o máa tẹ̀yàn jẹ ẹni pé ìgbésẹ̀ ayé yìí tọ́jú ti ṣe ìtọ́ọ̀nù ọ̀pọ̀ nínú ìgbésẹ̀ ọmọ èèyàn tí wọn máa ṣèṣe pé kí wọn ṣẹlẹ̀ tuntun tó ṣẹlẹ̀ àwọn akẹsẹ jù bẹ́ẹ̀ gan lọ Ọlọ́run mọ wọn. àwọn wá fúnra rẹ̀ wé tàwọn ọ̀daràn tọ́ràn tiwọn tọkọ ní jùlọ lọ tó sì yẹ kó rí bẹ́ẹ̀. àwọn lẹ́tà wọn fi nǹkan kan fi pẹ̀lú àṣẹ ọlọ. àwọn amúfẹ́ aláwọ̀ àṣẹ tọ́lọ̀ ń pa wá náà. àwọn ìdánilẹ̀ sọ̀rọ̀ láàrin sọ́mà tó fi pa wá. àwọn aṣẹ àti mọ̀ọ́sẹ̀ ìrànwọ́ la kọ́ sí wọn sáà ń tẹ̀lé wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó bá débẹ̀ ìdùnnú ti pọ̀ jù nù gbèsè ayé wa tó bá ń tọ̀ máa yà pa sáwọn àṣẹ ọlọ́run ètò tó ní ṣe pẹ̀lú ṣe tàbí mẹ́sẹ̀ ìbànújẹ́ ti pọ̀ jù nù gbèsè ayé wa torí àwọn ẹlòmí wọn sọ pé wọn ọmọ ti ń dùn mọ́ nínú gbèsè ayé bẹ́ẹ̀ ni ò lè má torí pé gbèsè ayé burúkú ló ń ṣe gbèsè ayé rádaràda ló ń ṣe ìyá tó ìṣẹ́jú mẹ́ta ló ń lé torí kó o lè bá rí ìyá láéláé. ó gbọ́ ní tó bá ti sí ẹ̀sọ́ fẹ́ tí ó sì tẹ̀lé torí ọ̀nàbọ̀ lẹ́dàá nu gbogbo tí bá ń ṣe ìgbà tó mẹ́ta wọn máa ní ìyànjẹ láéláé. ilé ìjẹ́ gbìyànjú káwọn náà ká máa pa òfin ọlọ́run bá wọn. ká gbìyànjú láti jẹ́ mùsùlùmí lódodo torí pé eléyìí máa ń sìn orí fún yàn olè yìí ti pọ̀ nítorí kò ń ṣe tọ́lọ̀ kò ń ṣe tọ̀ṣẹ̀ tán àbúrò dínkù ní gbèsè ayé rẹ wọn ẹni igbó ti ìbàdàn rẹ wọn ẹni igbó ti sábà orí igbó fún yàn ó dìnyẹ sọ wọn ó dìnyẹ sọ sọ náà bínú ìran àlẹ́ bí Muhammad sallallahu alaihi wasallam pé àní lè máa ṣàbẹ̀wò rẹ jọ̀wọ́ àwọn àbárí ìgbà tó ọba ti rí wa torí pé àwọn tá ń tìka ara wa ṣùṣe ọmọ wa wà gbọ́ nífi là ń tẹ̀lé ẹ̀fọ́ ọmọ ìwọ̀nba tó ń bá wa gbọ́ ní gbogbo ìgbà bá wa bọ̀. ṣùgbọ́n ìkọ́tà yẹn rí kọ́ńdọ̀n òun náà pé ọjà ìkẹyìn ọ̀pọ̀ wọn àlékún àbẹ̀wò ẹ̀yìn tí máa bẹ̀yìn ọ̀wọ̀ lẹ́ẹ̀kan láàrin wípé kí àbẹ̀wò yẹn ó tún lékún sí ọ̀gbẹ́ nù dáadáa. ẹ̀gbọ́n wọn tó tẹ̀lé ní wọn lọ́sọ̀dọ̀ àbùsàárì ìdìbò ọ̀sọ̀dọ̀rì radiyallahu anhu ọmọ ẹgbà wa fún wa lọ́sọ̀dọ̀ ìlànà Muhammad sallallahu alaihi wa alihi wa wọn ولا يأكل طعامك إلا تقي النبي صلى الله عليه وسلم ما بينك ما بينك دارك ما بينك لنيارك àlùmọ́ọ̀nì ìkìlọ̀ ńlá mọ́ọ̀nì náà ni kọ́ ọ máa bá sọ̀rẹ́ máa bá kékeré sọ̀rẹ́ bàbá mi náà ti ké sọ̀rẹ́ tó sẹ́gbọ́ sọ̀rẹ́ àfẹnulú ìlànà àwọn sọlọ́lá àdùn sọlẹ̀ gbogbo mùsùlùmí pátákà títí di jẹ́ gbẹ̀ngà ìkẹyàm yàtọ̀ fọ́ọ̀ṣù ìlà mọ́kùnmínà. ọgbẹ́ni kan yẹn mọ́gbẹ́ni kan sọ̀rọ̀ àfẹnulú ọ̀rọ̀ ìbátan kú wa wí nítorí pé wọn bá gbà á lẹ̀ tẹ́ tuntun sà èèyàn mélòó wọn lẹ́nu wọn la fẹ́ gbà wọn rẹ̀ sí mọ́wọ́n náà ẹni tó pọ̀lọpọ̀ ń tẹ̀ ń bá rìn ní ìsìn nígbà tó lé pé ọ̀pọ̀lọpọ̀ à ń bá ní rìn à ń mú mi lọ́rẹ̀ kí ti tó ń tọ́lọ̀ rárá torí bí ayé àwọn ọ̀rẹ́ àǹfààní ni ọ̀rẹ́ àǹfààní mélòó lọ wá ní tọ́jọ́ mùsùlùmí torí ó ń bọ ọjà lórí pé ah, gbogbo àwọn adigbọ́ ti fẹ́ àwọn adigbọ́lẹ̀ tó ń lọ́wọ́ lórí ti jẹ́ ọ̀rẹ́ àṣọ it has to do with my business. omi sẹ́kẹ́ndì kan yẹ ìfẹ́ náà wo omi ìfẹ́ fanatics ẹ̀rọ ìgbọ́ bẹ́ẹ̀ ìgbé wọn wọn gbá lórí nẹ́ẹ̀sì. subhanallah ìjọ wọn ṣe lu olùsí tí wọn ṣe fi lu ẹjẹ wọn sàárẹ̀. àlejò ọ̀sánlọ́lá àyẹ̀sílẹ̀ onímọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe lọ́ọ̀rẹ̀ àti lọ́ọ̀rẹ̀. ọ̀rọ̀ tí wọ́n ń bẹ̀ pọ̀ gan-an. ìtọ́jú mímu ní ìní síbi tí ọ̀dà. mímu ní ìní ìpọ̀ wà tí ọ̀dà tó lọ wọ̀ ọ̀nà ìwọ náà dára òní rí mímì nínú tí ọ̀dà kò sílẹ̀ ó ò sì ní máa gbé lọ síbi tí ọ̀dà ìmọ̀ràn ìkálukú ni ó máa ti gbàgbà lọ síbi pé tá a ṣe tá a fi ní tẹ́láyé lọ́rùn ìní ká ṣe. ìwọ àwọn akọ́ṣe ìlúgbà ọtí ìlúgbà ọ̀ṣọ́dodo yóò bá yọ̀ rẹ̀ náà oníṣìgà wọ́n lè wọ́n mú bàjẹ́ ń kó tó bàjẹ́ kó dà bá ti jẹ́ pọ̀ lọ́rọ́ lánàá ṣe tá a fi ṣòdodo fúnra wọn. nínú ọkọ̀ òyìnbó yóò padà dàrú náà torí ẹni tó yẹ kó sòdodo fún tó sòdodo fún yóò padà mọ̀ pé ọ̀rọ̀ ń pa fún ọ̀n kà fún yóò padà fi hàn ọjọ́ kan pé o wọ̀ sọ́rọ̀ ìmọ̀. èyí túmọ̀ sí pé mọ́mú ká mú lọ́rẹ̀ gbogbo àwùjọ òfin méjì ń bá wà náà. bẹ́ẹ̀ mùsùlùmí náà wà ní kí n máa jẹ ní títẹ̀ nípa ọgbà Muhammad sọ̀rọ̀ náà wà ní ìwà àyè ọ̀sánlẹ̀. ẹlòmí náà wà ní kí n bẹ̀ wọ́n láwùjọ lọ olùsọ́kù ọ̀rọ̀ gbà láwùjọ ọ̀rẹ́ ibi tani mọ̀lẹ́ka. wọ́n wá tó wọn sí ọ̀rẹ́ yìí tó ju ní gbàgbọ́ ọgbà wọn tó bá wọn lọ́pàá yìí. tó bẹ̀rẹ̀ lọ́jọ́ tọ̀gbọ́ ọ̀rẹ́ yìí tó ju lọ́jọ́ tiẹ̀ torí kí èèyàn fọra rẹ̀ náà ibi tí mo ṣe bá wà. òun nínú rẹ̀ ó jẹ́ pé ẹ̀jẹ̀ ẹ̀sì ẹ̀mọ́ rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀sì so àwọn olùgbàgbọ́ òdodo pọ̀ ní ẹni tí tẹ̀sán lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam wọn kọ̀ ìbára àwọn náà gbogbo wa abẹ́rẹ́ ìtẹ̀lé tàǹdàbì ọ̀rọ̀ alẹ́ nìkan tó lè bá ọ̀rọ̀ nìkan tó lè bá sí wọn nìkan ẹ̀ náà ta nìkan so ẹni tó bá ti jẹ́ pé kò lè bá yẹn onìkan náà sanìta nínú ìmùnàfẹ ìmọ̀ tó ní ṣe pẹ̀lú psychology wọ́n ń tọ́ka sí pé ní ọ̀kadàlà ṣèyà ó ní kókó kan ní ẹ̀mí rẹ̀ kókó àbíkálá ojú kókó burúkú ni sòyìn gbọ́dọ̀ jẹ́ni tó mú ilé ayé ní tó mú ní kàkẹ́ǹtì ẹ ọba yẹn ti bóòlù fẹ́ sáyé bóòlù sì fẹ́ sáyé òní kẹyàwó òní lọkọ ọba yẹn ti ogun kan ilé yẹn náà lórí ní ogun ọba yẹn ti ọlọ́dọ̀ alákàrà ọlọ́dọ̀ alákàrà ẹ kọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́dọ̀ àtẹ̀gùn olówó ní ọba yẹn ti ọba yẹn ti ọba obìnrin alẹ gbogbo ilé ayé ìtàn ẹnìkan mọ létí ọ ẹ sì rí létí ara yín dọkọ ọba yẹn ti. kọ ẹ kó ní mọláyé kọ ẹ kó ní bàbá kọ ọparọ tó kó ìmọ̀ làwọn náà àwọn ọmọ ẹ̀yà ni ọgbà yẹn ṣe náà ni yóò ọ̀dá lé ayé yìí kí èèyàn wá lè máa dágbé lò nìkan ẹ̀sán ọ̀hún èjì tó máa ń lò ń bẹ wọ́n ní ọlọ́run ọ̀dá wa lẹ́ni tí ò ní bẹ́ẹ̀ nìkan sí. tí igi tí ẹnìkan ọ̀bá lè gbó igi ní ìwọlé lọ́jọ́ kúrajọpọ̀ tẹ́ẹ̀sì di pé ẹ̀yin lẹ dágbó lẹ̀. ókè ní rìn ọba èmi náà ẹni tó nìyẹn. nítorí ọ̀rọ̀ nígbà ọ̀dá ní ń ìbànújẹ́ ní ọmọ ẹjẹ fún mi bí wọ́n sọ̀rọ̀ ẹ mọ́ni gbogbo ìgbà ní ìsọ̀kò ń bú mi bí wọ́n sọ̀rọ̀ ẹ mọ́ni ọ̀kọ̀sọ̀ mọ̀ kọ́ra rẹ mọ́ wọ́n sọ̀rọ̀ wà láyé mi. yóò sì rí bẹ́ẹ̀ torí délé àbùkátà àti jẹ́ ẹni tó sọ wípé á gbìyànjú láti rí i pé àwa mú mi ní àbáyé ẹ̀ sọ àtúnsọ àtúntúnsọ kò sí nínú àwọn àwùjọ tiwa táwa wà yìí àtàwùjọ bòmíì náà tí wọ́n bá ti máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìsìn bíi báyìí. òfin tó dáa tó kọjá pé nínú àyè ibi tẹ̀ sí máa lọ gbọ́ọ̀rọ̀ nípa sọ́nà nípa tànàbì sọ̀rọ̀ bá àdìsọ́là náà ló ti yẹn ní tó mú lọ́rọ̀ lọ́rọ̀ òfin tó dáa tó. ó bùkátà pé kọ́ ọmọ stadium tó tó rọrùn olùkọ́tà kan lọ ságbó fújì tó ti pọ̀ ọ̀rọ̀ rẹ̀ olùkọ́tà kan lọ sílé bọ́ọ̀lù tó ti pọ̀ ọ̀rọ̀ rẹ̀ olùkọ́tà kan lọ síbi tó bá tó ń tayò tó ti pọ̀ ọ̀rọ̀ rẹ̀ olùkọ́tà kan lọ síbi tó ti ṣèpàdé olóṣèlú tó ti pọ̀ ọ̀rọ̀ rẹ̀ olùkọ́tà kan lọ sóde ẹ̀ tó ti pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ibi ìdánilẹ́kọ̀ọ́ tó ti ń bá yín sọ̀tọ̀ náà tẹ̀sí ń gbọ́dọ̀ lẹ́bi Muhammad sallallahu alaihi wa sallam

bíbá àwọn jẹ́ ọ̀rọ̀ òkè gbé nǹkan kalẹ̀ àbí òye ògbé nǹkan kalẹ̀ tó o lè wọn máa gbé nǹkan kalẹ̀ pàṣípọ̀ tí wọn bá ti wọ bàbá wa bó sọ̀ mú mi. àbẹ́ òye nǹkan mọ̀ tó táwọn ọ̀rẹ́ rẹ ọtí ìlú ẹlẹ́sẹ̀ pàdé tẹ́lẹ̀ rẹ òjò ọtí náà àwọn ọ̀sìnkọ́ sí kọ́ wa ń sin ma ń sin ma lọ́ọ́ lọ́ọ́ tí èdè máa wà á gbọ́ sí kalẹ̀ àwọn ọ̀sìnkọ́ bá rẹ̀ èmi àwọn àwọn ọ̀sìnkọ́ tó bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ méjèèjì ìwé ti pàdé bí bàbá rẹ̀ bá kú ẹkú palẹ̀ mọ́ latest result gbogbo ẹ̀rọ jáde kọ́lá àwọn tí wọ́n gbé sí gbogbo ni wọ́n fún ọ àbí òwúrọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ sanwó wọn láti màálù tí wọ́n máa ti ní òwú gbogbo báyìí wọ́n yọ ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ tó dẹ̀ fà wá pọ̀ torí ẹni tó bá yẹ kó di àgbẹ̀tọ̀ lọ àgbẹ̀tọ̀ lẹ́nu Muhammad sọ̀rọ̀ náà lè fẹ́ wà lọ́ba ti pàdé ẹ yàtọ̀ kí lè fún retí lọ́dọ̀ pé a ara tó sọ fún wa ni òkú àfẹsẹ̀ wò adáwò wà ní ilé ayé a ń ṣàfẹ́ nínú àwọn ẹ̀mí nítorí wàhálà tó kú lónìí afẹ́kùn kò fi sí ìkẹ́kẹ́ tá a lè fi pàdé rẹ̀ bí ìṣòro ìrìnàjò ìlàjò ìrìnàjò ìlàjò ìrìnàjò. ìdí àwọn oníbà وإنا إليه راجعون الله أكبر torí ẹ̀ka síbi tí ìyá ti pàdé tó tó ti mú olùgbàgbọ́ òdodo lọ́rẹ̀ ní ibi ìdáná rẹ̀ parí wọn jọ ọ̀dùnú rẹ̀ parí wọn jọ ọ̀dànílẹ̀ wọ́n pẹ̀lú rẹ̀ máa dunú jọ ọ̀dùnú wọ́n pẹ̀lú rẹ̀ máa gbọ́ wọ́n pẹ̀lú rẹ̀ máa gbọ́ ọgbà mára níjẹ́ tí nǹkan ìbànújẹ́ bá ṣẹlẹ̀ wọ́n láàyè à àpéjọ kọjá tó yàn lè fowó rà àpéjọ pé pọlọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ ọgbà mo ti mọ lágbàgbà yìí mo ń lọ bíbá lẹ́kọ̀ọ́ ọgbà lèmi àti lágbàgbà ti dọ̀rẹ́ kò sí àpéjọ tó yàn jọ láéláé tó a lè fi wé pé ọkà pẹ̀lú mi gbígbé àkàn gbígbé àkàn wọn sì gbé wá ń dọ́tí nǹkan bá ń ṣe. eléyìí túmọ̀ sí pé láti san áhìn ìrìn àwọn mìíràn àwọn àwọn ń tara bẹ́ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam pé gbogbo ọmọ àtẹjọ kan tàǹtí òkèlè tàǹtí ònílò wá sọ̀ká fi hàn pé a máa gbọ́ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam lábẹ́tẹ̀ tí pàlàbà à ń gbọ́ nígbà ọ̀tẹni tó fẹ́ mú lò kó lè lápá nínú ayé ìlàtọ̀ kìyàmà rẹ̀ sọ àwọn wa ẹni tí ọba ti lọ rẹ̀ nínú àwọn ọ̀tá àjọjọpọ̀ ọ̀pọ̀ ọ̀sọ̀pọ̀ obìnrin sóbì anyọ rẹ èyí bá pin sóbì mo rò pé yé wa ọ̀sẹ̀ kọ́mọ́dé get together tí ọkùnrin sókùn obìnrin sóbì ẹ̀jẹ̀ ká ní ara lọ́rẹ̀ torí pé ìgboro irú ìpéjọ yìí àlè rí àlè rí ẹni tó o bá tàbí níbi ìdánilẹ́kọ̀ọ́ tí wàá di ọjọ́ rẹ rẹ̀ wàhálà oríire ńlá oríire ńlá yóò máa ọ́ lọ́wọ́ ìmánì yẹn máa lékún wọn náà máa ràn án lọ ìmánì tiẹ̀ náà máa lékún yóò máa ràn án lọ agbóró rẹ tí ń fi ọ̀nà ìdí wọn náà máa ràn án lọ náà máa já wọn jẹ ọ̀pọ̀lọpọ̀ agbóró wà láàrin rẹ̀ tó ọlọ́run bá lọ sí fún àfẹ́. tó ọlọ́run tún ní wọlé ìpà àárẹ̀mẹ́tẹ̀ ìlà ìtàkì ẹni kó o sì gbọ́dọ̀ jẹ oúnjẹ rẹ àtẹnití bá ń bẹ̀rù ọlọ nínú ìbéèrè jáde àlejò Muhammad sallallahu alaihi wasallam rí pé ayé ìsìlámì afdal èyí nínú ìsìlámù wọn lọ́yà jù ẹlẹ́yìn sallallahu alaihi wasallam sọ pé tó tàrí mọ̀ tàrí wọ́n tó kọ̀rọ̀ ìsìlámù àyẹ̀mẹ̀ àrọ́pẹ́ wọn ní ìlàjáde kọ́ máa fún èèyàn ló ń jẹjẹ kó fún wọn sẹ́lẹ̀ fẹ́ni tó ọmọ àtẹnitọ́ wọn ìsìlámù tó dáa. tí ń wé ìlú àkùránì àwọn olùgbàgbọ́ òdodo nínú ìròyìn wọn wọ́n mọ̀ ìtàn ìmúnà pààrà àní ẹ̀fọ́dè ní mẹ̀sìkínà wẹ̀yẹ̀dínà wà àṣírọ̀ ìnàmá nípa àmọ̀kùn lọ́jọ́ ilẹ̀ láàrin ìdòmí ńkọ́ jẹ̀gbọ́ ọ̀rọ̀ ìṣùkùrọ̀ oúnjẹ tí ó nífẹ̀ẹ́ sí kì í sàjẹ́ kì í sì tìsàlẹ̀ kòkò. eléyìí tó sì ní ipa àkókò èyí tó dáa tó tó rù wọn tí ò wọ́n kọ́ fọ́wọ́ ẹlòmíì làwọn máa ń fún yàn táwọn máa ń fún aláìní àtọmọrùkà àti ẹlẹ́gbẹ́ tí wọ́n fún wọn lóúnjẹ yìí tún wọn máa sọ̀sọ́ lé pé nítorí àwọn ọkùnrin ọlọ́ọ̀ yìí. àsìkò ìlú ọpẹrẹ dọ subhanallah síbẹ̀síbẹ̀ ẹlẹ́yìn tó á ní kíyèsí méjì ọjọ́ tó gbogbo pẹ̀lẹ́pẹ̀ ọ̀rọ̀ náà ní àwọn àjọ ọ̀gá rẹ̀ ẹni tó bá ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan ọmọ fún lóúnjẹ. torí kíni ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan ọmọ fún lóúnjẹ yóò jẹ́ fífọ́ lọ́nà. ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan ọmọ fún lóúnjẹ onímọ̀rí nígbà tí ìyẹn bá dé lè ìwé wọn pa kò jẹ́ owó di ilé ìjà lọ. ìwé ti fi owó oúnjẹ tí wọ́n fi ìwé ọ̀gá fi tẹ́ lọ. bẹ́ẹ̀ bá yín tẹ̀ ń gbọ́ ọ̀kadà tẹ̀ ń gun mọ́tò. tí wọ́n bá ta kúkú ọ̀kadà náà dákú. tá a fún ọmọ kúkú mọ́tò rẹ̀ èpo owó pé lára ọ̀kadà èpo lára mọ́tò ọ̀là díẹ̀ nítọ́mìíràn náà tún mẹ́nì. ẹ̀ níbi ètò tẹ́lẹ̀ ọ̀kadà pẹ̀lú ìgbọ́ ọlọ́run oní ìsìkà tí ó gbọ̀ ọ̀hún. Màtí wàá tún bọ̀tọ̀ ọ̀hún náà wò ó ẹni pé tí ìwé ìkéde pé ọ́ pa kọ́. Ìwé tí wọ́n yọ kó ìwé sí àlejò. Àlejò. Àbá. Tó òun náà wá yẹ àyè lọ lọ́kọ́ ìsìdé ìpẹ́tẹ́. Kílẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀rọ àbọ̀ mi ìsì lọ́ba tó ti yá kádàrá tiwa yóò máa ti kpó ra bẹ́ẹ̀ náà wọ́n ti bẹ́ẹ̀ náà ló lè lọ́gbẹ́ ìjà ìṣèjì ń pa ẹ wọ́n tó di burú bí èyí ló jẹ́ ọlọ́jọ́ nínú mọ́tò wọn lọ àyè òun ìsìn ká pé aago mẹ́sàn-án lọ́mọ ìdílé àwọn wọ́n á rọra lóúnjẹ ńlá aago mọ́kànlá ó lè ti gbogbo sísítẹ̀ rẹ ti dàrú ìgbà sọ́nà tó fòṣù wà ní Ramadan tó fọ́nrán òun àfọ̀tàn bá àti ọba àdé àbókù kọta ọba náà sí wọn yọ ẹ̀kọ́ ti lọ rẹ yọ ní pé ó bá máa lọ rẹ ó máa lọ pọ wàhálà yìí pọ. àkàrà kan wà tó bá ní ìlẹ́jọ́ owó eleven thirty tó o ti jẹun ó sì ti gbogbo sílẹ̀ ti dàrú ó bí rẹ̀ ti pọ́n ẹ̀rọ náà ní sọ̀rọ̀ bí wàá kó fún un ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló rẹ̀ ọba kò ní kọ̀ọ̀kọ̀. so nǹkan mi yìí ń sọ ara nǹkan mí ni ti ń dà ó bá ti jẹun tó báyìí lọ́ba rí pé ẹ̀ sára balẹ̀ báyìí ẹ máa wá sọ̀rọ̀ mọ́ ń gbọ́ báyìí. ó ní ohun tó ń bá ro dèdè sọ̀rọ̀ pé kí ló lọ sí yóò lọ jalè nínú kò tó ń so bẹ́ẹ̀ tó ṣe ṣe tó lọ́ba jẹun. tó lọ́ba jẹun olóògbé wọn ló ń wá kó kiri. ṣé anábìsọ̀rọ̀ bá àlùfáà ní ẹni tí lọ òun kẹ́ fún lóúnjẹ bóyá ìta nínú gbé ọlọ́ọ̀ ní ẹjọ́ ìbẹ̀rù ọlọ́ọ̀kan lọ. ẹ̀rí pé gbogbo àwọn ẹ̀yà lọ àtúnyà àwọn ẹ̀kọ́ pàtàkì yá. àwọn olùbẹ̀rù ọlọ́ọ̀kan kọ̀ọ̀rọ̀ tí ló ń gbìn sá. ẹlòmíràn wọn á sì dá ọ lọ pé nǹkan fẹ́ na ọmọ burú ọ. ẹ̀wọ̀n ẹgbẹ́ ọlọ́ọ̀kan lọ títí o. àkọ́gbọ́n ọlọ́ọ̀kan ti bà sí. bóyá àwọn ọmọ lágbájá àbáǹdì wà burúkú kì í sọ̀rọ̀ sọkúsọ kì í rìn ìkùnrin kì í fẹsẹ̀ kúfẹ̀ ìfúnasí náà gbogbo gbà. Iṣẹ́ ọ̀wọ́ ní lẹ́bù tí a bá àmọ́ ńkọ́ pamọ́ ó tó láti sọ pé lágbájá ẹ̀sìn èdè lágbájá olùkárọ̀ ọlọ́run lágbájá ẹ̀sìn yẹn nípa àwọn aràn kan tó jẹ́ òparọ̀ lọ. Mẹ́jọ nìkan jẹ oúnjẹ rẹ̀ àtọ́jú máa ń parọ̀ lọ. Ó túbọ̀ sí pé kò burúkú ẹ̀ ní ìfẹ́ ọlọ́run pé ẹ̀yin ọ̀rẹ́ mi yọ bí n bá tó túká ní ìtúkọ̀ sọ pé làwàjà tàbẹ̀dọ̀dọ̀ la làkàṣẹ́ mi ṣàlọ́ tó bá di bí aago méjì ọ̀la ẹjọ́ ń pàdé níbà ẹgbẹ́ ti jẹun mọ́tẹ́kẹ́ wá jẹun ọ̀sán lọ́dọ̀ mi kó tó burú bẹ̀ lábẹ́ òfin ọ̀la kó máa ń dẹnu nǹkan tí máa ń jẹ́ kí rẹ̀ pọ̀ pọ̀ láàrin àwọn tó bá kàn ti àwọn ẹ̀jẹ̀ pa àwọn wọn pọ̀ jù torí àwọn ọmọ rírì oúnjẹ ẹni tí dọ́là sẹ́lẹ̀sì ó ti ní wọ́n ti kàn ọlọ́run ti ṣe kóńgbẹ́ tọ́gbẹ́ sínú kòtòkè àti ìṣe àdúrà kan tóyè ẹni lẹ́yìn ìjẹ́ o tó nǹkan tó gbé kalẹ̀ lọ́tọ̀ máa wọlé kó pamọ́ lọ́rọ̀ bámẹ́là èmi tó ń tún ìtàn jẹ mọ̀ tún ta ẹ̀rọ tó bá tó lọ ẹni lónìí lọ bá tó ọmọ òkú kí n bá bàtà bá bàtà bàtà mọ́tò àbẹ̀rẹ̀ wọn tó ta lápára ẹ̀mí ìfẹ́ bá wọn kú lówó rẹ tó ọwọ́ àpò wọn ọwọ́ fẹsẹ àwọn ẹni tí ń bẹ̀rù ọ lọ. ẹ rí i pé gbogbo owó èrè tí Yorùbá máa pè kó nítumọ̀ tó bá tẹ ọmọ ìsà gbogbo wọn yà àdìpọ̀ gbàgbọ́dà kaná làbẹ́lẹ̀ ẹ̀kọ́ àjọyọ̀ ní o ẹ̀kọ́ ìnáwó ní o ọlọ́run pèrè káyọ̀ o bàbá àtìkù bí òkú táwọn Yorùbá máa tó ọlọ́run pèrè káyọ̀ bàbá tó náà tó wàá táwọn olùbáyọ̀ ọ̀rọ̀ ni ẹ̀ agbẹ́sẹ̀ lágbẹ́dẹ́ ń fún mọ́lẹ̀ ilé ọkọ gbogbo yorùbá ó jẹ ọbẹ̀ olóríṣiríṣi ọbẹ̀ ń jẹ ọkọ erin ọlọ́pàá ọ̀dọ̀ pé èdè níjọ sàrà nígbà tó tún bẹ̀. tí ọ̀rọ̀ àwọn ẹ̀jọ̀ ń bá àwọn ẹ̀jọ̀ pẹ́ pé ah, ẹ̀yàn bọ́ síbà ẹ̀yàn bọ́ síbà ẹ̀yàn bọ́ síbà ẹ̀yàn bọ́ àbí ẹ̀bùn tó pẹ́ fún wa sọ̀tọ̀ ẹ̀wọ̀n apá ìlú lọ́ba débẹ̀ lọ́ba di ìpàrọ̀ pé ẹ̀rí àpòyí. òbí mi kò sọ pé wọ́n ẹ̀fẹ̀ sọ lẹ́nu dẹ́sẹ̀. ó lè wù kódà ọlọ́dún lọ́wọ́ ẹ̀yìn tí ẹ̀gá gbà lọ́tọ̀ ó ti pẹ́ ló ti bá wà ní. bí o bá lọ ìwọ́n tó wọ́n tó wọ́n tó wọ́n ìdí òòlù wọn lọ́wọ́ lọ́wọ́ torí bí eléyìí Islam ó kọ́ alẹ́ kọ̀ọ̀kan pọ̀ àwọn òun ní wọn fẹ́ akọ̀lárí. ẹ ẹ ìtọ́jú bọ́ ilé ara ilé kẹ́lẹ́ kan. nígbà tí òun kò ní wà lọ́wọ́. nígbà tí ìjọ ń bẹ̀rẹ̀ lánàá ló kù. sọ nítorí ẹ̀ mo pè ọ́ mo pè ọ́ mo àwọn tá àwọn ọ̀wà tó ti gbogbo torí jẹjẹjẹ wa la jókòó wọ́n ló fún ìpè wá wọ́n á ní ìwé tá a fi pè é ńkọ́ ọ̀hún náà wọ́n á máa fi pè é kò ní ìdìwé níjẹ́ òníwó ni níjẹ́ òníwó wáyé níjẹ́ òníwó wáyé èpèpè olùpèpè ní ẹ wá jẹ owó kíni. torí ẹ̀ ká kíyèsí mẹ́jọ nìkan jó ń jẹ ìrẹ́ àtẹnudí máa ń bẹ̀rù ọlọ ìyẹn ara àta ilé ń kọ́ ìyàwó àtọmọ èmi ìwọ̀n bá lé náà lọ́mọ ìyàwó rẹ ò ní ọlọ ọmọ rẹ ti ya kàtà ìfẹ́ ń bẹ wájú rẹ gbogbo ọmọ rẹ o torí pé ọ̀rọ̀ gbóúnjẹ kalẹ̀ ìyàwó kàtà ọmọ ọmú pé ní pẹ̀lú pé ọmọ ti gbogbo bá ní kò sí kò jìnnà sí gbogbo ní kò jìnnà sí àyẹ̀fọ́ náà ó ti disqualify rẹ lábẹ́ àti títẹ ńlá ń bẹ wájú gbogbo ọkọ kìí ṣe pé mo ti gbéyàwó mọ̀ ń tọwọ́ bá kò mọ̀ ń náwó lórí ìyàwó mi owó pọ̀ àárín nǹkan ọ̀gbọ́dọ̀ tó ń jẹ ọ̀rẹ́ àtẹ́jú máa ń bẹ̀rù ọ lọ. iṣẹ́ mélòó lẹ ṣe lórí ìyàwó yín tí wọ́n fi kú òní kàkà rẹ̀. àwọn ọmọ yín tó fẹ́rẹ́ sí iṣẹ́ mélòó lẹ ṣe lórí wọn sẹ́yìn ń gbọ́ wọn tó gbà á lọ́rùn ní mọ́tọ́jú ọmọ fún jahannam nígbà tí bàbá bá ń lọ lọ́tọ̀ lọ́nà tó ń fẹ́ sí tọmọ wa lọ lọ́tọ̀ lọ́nà tó sì ń fẹ́ sí ọlọ́dà kùn mẹ́jọ àtọ́jú àwọn ọmọ tiwa fún jahannam torí ẹ̀ ìyàwó àtọmọ oníṣẹ́ ńlá ń bẹ lórí ìgbàmà ẹ gbọ́dọ̀ mójútó fún wọn ẹ gbọ́dọ̀ mójútó fún ìtọ́mọ náà nínú ẹ̀ nígbà afẹ́fẹ́ sọ fún akọ́wá yẹn lẹ́dí ìlà ààrùn tó ìrọ̀ Islam ẹ̀yin ìgbàgbọ́ òdodo ẹ̀rọ ìsọfúnni ara yín ẹ̀rọ ìsọfúnni àwọn ìyàwó àti àwọn ọmọ yín níbi àtiwọlé ilé ìwé èkó rẹ̀ náà làwọn èèyàn àtàwọn òkúta. wàláhì àti fẹ́yàwó ọ̀sẹ̀jọ wàláhì wàláhì. àti lè ṣojúṣe bí ìwà àtìyàwó rẹ̀ àtà ṣe ní wọlé nǹkan bẹ́ẹ̀ ni láàyè ìbọn pọ̀pọ̀ níyàwó sì fi ọmọ àlùjànnà tọkọ sì ń sara jàánà ìyàwó náà máa jí lórí tó máa ti tà á jù ó jẹ́ ọjọ́ kọjọ́kọ ọkọ sọkọ bá tún jẹ́ ọ̀rọ̀ sí ni wọ́n ọmọ ọgbọ́lọ́ bàtà tó fi ń jí lórí mọ́ba kìíní jẹ́ mọ́ba kìíní jẹ́ ẹ̀rọ ìtàlẹ̀ ẹ̀jẹ̀ kó sùn kó wọ́n mú mọ́ra àǹfààní ìmọ̀jẹ̀tọ̀ rẹ̀ lè mọ́jà pẹ̀lú ìyàwó lójúmọ́ kan torí pé ìyàwó ń di púpọ̀ lọ sàtúbà lójú òní wọn láti máa sùbà fẹ́yìn. ìyàwó rẹ̀ ò sì ní sùn kalẹ̀ lọ́jọ́ kan yé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ ọlọ́wọ́ kọ́mọ tó jẹ́ pé kò tí ì jù sáájú rẹ̀. òun ọba sì ti yọjọ́ kan lọ́wọ́ òkèèjì. iṣẹ́ tá a ń tọ́kọ ọmọ ìṣe ìyàwó ọ̀bàmọ́ ọlọ́lé mi ọkọ ó ti di gbẹ̀rù dání ìyàwó òun gba ṣòkòtò ń di rẹ̀ wọ́n gbé yẹ̀rì fún ọ̀kọ́jú mẹ́sìn ọ̀sẹ̀ sí fún kankan ọ̀sẹ̀ ìwọ̀n bani lọ́kàn jẹ́ ẹ mọ̀ pé láwùjọ tiwa yìí wọn ò tẹ̀sí fún rárá wọn ò tẹ̀sí fún rárá torí ẹ̀ máa ń parí òwe pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ yóò gbóòrò nù rẹ̀ gbẹ̀yìn ó lẹ̀sìn wọn kà fún ọ̀la yìí. gbogbo owó ìṣòro àdáni náà ẹ̀rọ àbíkájọ́ ń sọ̀rọ̀ òun ọ̀hún ẹ̀rọ àbíkájọ́ ń sọ̀ta òun ọ̀hún bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ òun ọ̀hún ọ̀rẹ́ díẹ̀ ọ̀tá díẹ̀ òun ọ̀hún so orí títẹ ìyẹn mélòó lẹsìn papọ̀ gan ibi náà lànàbì sọ pé bọ́ọ̀bù nìkan ni àfi múmìnì ẹ̀rọ ni mo ti máa yín mú jókòó náà pé múmìnì ni ìwọ̀sọ̀ ní wá sí wọn pín múmìnì kíni òní lóyún àfún wọn wá pé múmìnì múmìnì ni pé ó máa ń lé ni. mi. ó bá yẹ ẹbùn yẹn ó lè já kí ìtara ẹnì kan gbọ́dọ̀ jóúnjẹ rẹ àfẹntí máa ń bẹ̀rù ọlọ tẹ̀yìn dá ọjà yín lẹ̀ látàrí pé gbéyàwó látàrí pé ìgbéma àmọ́ ọlọ́run ọ̀nà tẹ́ gbègbà tí àwọn ọmọ òfìjẹ́ lè bẹ̀rù ọ̀nà ọ̀nà tẹ́ táwọn ọmọ òfìjẹ́ lè bẹ̀rù ọ̀nà ìfọ̀nlànà láti dàrú àgbàfẹ́yàwó ojú rẹ̀ ọ̀pìnrin máa ẹlẹ́ẹ̀kẹ́ tòmátò kìí ṣe náà ẹsẹ máa wọ ọlẹsìn torí ìwádìí àti gbèsè ayé fi hàn wá ipa wípé bá ti pípé lọ́sìn láti pìlẹ̀ tó bá kù díẹ̀ káàtó adítúnwọ̀fẹ́ sọ̀rọ̀ yàtọ̀ sí gbogbo kọ̀lẹ́sìn pẹ̀lú àwọn gbọ́dọ̀ sápò nulẹ̀ ayé àwọn òkú nífẹ̀ẹ́ nìkan láti bí ijó mélòó kan mi ti fi ìbéèrè kan dà mí láàmú ó ní inú ìgbésẹ̀ kan làwọn wà ìgbésẹ̀ yẹn náà ló sì ń gbé tó ń fi olóbìnrin tó ń fẹ́. ṣùgbọ́n ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà tó ń fẹ́ tán tó wàá ní ẹ̀gbọ́n lọ́sẹ̀. ọlọ́run ń sọ pé ìgbésẹ̀ táwọn ń gbé tẹ́lẹ̀ ń kọ̀dá. ìgbésẹ̀ ń bùkátà tí ètò bá kó bẹ́ẹ̀. ọlọ́run ti wá lọ. wọ́n ti kú ọ̀nbẹ. ìyàwó ìyàwó ti jẹ́ wàá tó jẹ́ tó wà àti lọ́mọ méjì. láti dé tọ́lọ̀ tó wá fún un kò sí ọ̀nà tí ìyàrá fi bá ìyàn sọ̀rọ̀ kò sọ́nà tí fi fi ẹ̀jẹ̀ ọkàn tó o ti gbà láti sọ̀rọ̀ fún ẹni nípẹ̀jọ́ ọkàn wọn wípé ojú ọ̀nà yìí ṣojú ọ̀nà tó yẹ ká máa tọ̀ mọ́ irú ọ̀nà tó mi ń tọ̀ ní ìsìn látàrí àgbáyé tó lọ fún mi ó yẹ kí wọn máa máa tọ̀ ó ní àwọn omi bọ́ọ̀bà pọ̀ mí lẹ̀ lọ́wọ́ pọ̀ mí ẹ̀. oúnjẹ láti pàdé tó o lè pọ̀ mí lọ ní àlejò wọn ọ́ ibà wà àti èmi náà wà àti wọn. ẹ ti ìkẹ̀kẹ̀ náà ní ìsìn ó yẹ kó jẹ́ pàǹjọ́ fún ara dáadáa ìgbéyàwó sọ̀rọ̀ wàhálà ìṣẹ́ ńlá ń bẹ wájú àgbéyàwó ìṣẹ́ ńlá ń bẹ wájú àgbéyàwó tó wá nípa ọgbéyàwó tó wá jẹ́ pé ọmọ sọ pé òbí rẹ ni tó wọ̀ òbí rẹ ni tó wọ̀ nítòsí wà lábẹ́ rẹ irọ́ òfútù fẹ́fẹ́ lásán ó lè jẹ́ni tó ṣe gàgàn rẹ tẹ̀ òun rẹ̀ ń yọ gbẹ̀rẹ̀ bàǹbà. ìwé ìtòtòrí tó náà gbogbo àwọn ọmọ tuntun mò ń kàn dì mí kí sí ní gbogbo àwọn tó wọ̀ ní o mẹ́sìn o pèsè pò káyọ̀ tó lọ mí o fi ìpadà máa wá hàn wípé bábá ló yẹ nìkan sí àwọn tó sì fàwọn ọmọlẹ ẹ̀sìn táwọn ọmọ ṣe dáadáa àwọn ṣe tó láti ṣe gbogbo ní ìmọ̀jà kí ni. ẹ já kí èso ara jẹ̀ máa wọlé ẹ̀ pẹ̀lú ọ̀hún àmọ́ká ìlà àtàkùn ẹnìkan gbọ́dọ̀ jẹ oúnjẹ rẹ àtẹntí máa ń bẹ̀rù ọlọ àbúrò rẹ ọmọ ọ̀dọ̀ rẹ gbogbo rẹ gbọ́dọ̀ kéèsì ìdí mi ìyàwó nílẹ̀ ti burú jù ọmọ ní bàbá ti lé jù ẹ dàpọ̀ ọmọ burú ọmọ ìlú èmi ìlú lọ́tọ̀ ṣẹ̀sìn ẹ̀yin ọmọ pọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti délé ọkọ wọn máa ń ẹni àwọn ìdíje ibi táwọn ń lọ ọgbọ́tàn obìnrin tí wọ́n sọ fún kò sí náà láti dọ́tọ̀ ti fẹ́ ní ìsìnkú sọ̀rọ̀ ọdún márùn-ún wọn ò rí kò sí sọ láti wọ́n sì wọ́n ló sọ fún ìjẹ́nà ìlà nítorí tọ́lọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ìfẹ́ náà wọ́n fi dùn sí obìnrin bẹ́ẹ̀ ọlọ́run lè dáhùn sọ̀rọ̀ ọ̀dà tó ń sékó bẹ́ẹ̀ àìsàn ní kàwá àṣà ọmọ ìjẹ́ obìnrin tó jẹ́ kékeré mú níyàwó àkẹ́kẹ́ torí ẹ̀ wọ́n ti jẹ́ kí ẹni tó lẹ́sìn ní ká máa wá torí kọ́ máa jẹ́ pé à ń gbọ́ àwọn èèyàn tí ó lè tóbi ráyè ìjókòó nù jàǹdà tọ́ eléyìí jẹ́ àwọn ẹ̀sìn yẹn àbí ìdíje tẹ̀lé lé àwọn ọmọ mọ̀ṣọ́mọ́ sọ̀rọ̀ láàlẹ́ sọ̀rọ̀ ó sọ ní àdé ìgbò wọ́ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ على دين خليله فلو رحمكم máa wọ sáré tí ọba yẹn oníkálukú ẹ̀sìn ọ̀rẹ́ irú ẹ̀sìn tó lè rẹ̀ bá ń ṣe ló máa ń ṣe. Torí náà oníkálukú yóò wọ ta lòun ń bá sọ̀rẹ́. Ẹ̀ka Yorùbá wọ́n ya ilé yìí náà mọ̀. Wọ́n wá ẹ̀yẹ ìpèjì báwọn lẹ́sìn àwọn sọ̀rọ̀ àṣà àti sẹ́yìn wọ́n ní wọ́n yẹlẹyẹ mọ́tò ṣáájú àwọn bá tuntun pa lóye wọ́n ní bá tó yóò àyà ẹ̀ṣìyà ìyá àtàkà ilé kìí ṣubú lórí ẹyẹ mi àtẹ̀yẹ tó bá jọ ìwé ẹ̀yẹ yẹlẹyẹ mọ́tò wọ́n ní ẹni tó bá bá ilé jẹ́ òṣìṣẹ́ tàbí yọ̀ ń jẹ̀bi ẹlẹ́dẹ̀ nìkan kọ̀ ẹni bá gbájá rìn ọjọ́ aláǹgbá ń tò sí bọ́ńbọ́ bá bá rìn ọjọ́ jù wọn àgbà táwọn mú ilé káfá gbájá rìn ọlọ́wọ́ àbúkú mọ̀sẹ̀ káláǹgbá sẹ̀ ẹ̀yìn tó ń jálẹ̀ ọmọ lílé aláǹgbá kan gbàdá sì ń lé aláǹgbá kan kò síkèrè tí a lè sanwó ní gbọ́ kò tó gba bọ́sẹ̀ ìjẹ̀fà àdáyé pẹ́ táwọn ti ẹ̀ tí ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀kan máa ń bọ̀ ọ̀wá ń pè ó jẹ́ ọ̀sá ní ìlú. Subhanallah. Àwọn ẹ̀rí ń tẹ́lẹ̀ máa ń kí wọn fún wọn náà kíkọ́ ọgbọ́n ti jẹ́ wọn tó ara rí. Aláǹdàlọ́ máa lè kàn pé ó fèkì. Olóyìn ìjọba. Orí àtúntò mọ̀ wọ́n afẹ́ pé ń tọ́ ń bá ń bá rìn tí ń bá ń ṣe ìwọ́n máa ṣe ń bá ń bá ń bá náà rìn wá bẹ́ẹ̀ ẹni tó bá bá lẹ́yìn wà àbẹ̀jẹ̀ ẹni bá bá lẹ́dọ̀rìn wà àbẹ̀jẹ̀ ẹni bá bá tètè lórí nǹkan òun ọ̀sẹ̀ kúfúrú. ẹni bá bá mọ́ṣírì kírì ọ̀sẹ̀ ìgbọ̀n kí ló máa gbára dé ọ̀la ọ̀sẹ̀ ṣe. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá bá mọ̀nẹ́sì kírì òun ọ̀sẹ̀ mọ̀nẹ́sì. ẹni tó bá bá bídíà rẹ̀ àfíìsà kò ṣùgbọ́n àti ìdíje àlẹ́ ni àwọn ẹni gbàgbọ́ ẹni kan ṣe bí wọ́n ti lé ìrìnkọ́ nípa wọn á rí ohun bídí àkan bídí àrẹ pinnu pẹ̀lú pẹ̀lú òru wọn ní àwọn ọlọ́ba. ó jẹ lọ́wọ́ rọ fún mi ó ti bàjẹ́ kí ni àníbi ẹ̀ṣẹ̀. ó lọ sí ọ̀sẹ̀ wọ́n ní àgbẹ̀bẹ̀ sọ pé dáhà ẹgbẹ́ ti tún gbogbo yẹn ṣe. ẹ̀yìn abẹ́ ti tún gbogbo yẹn ṣe ń tọ́ bá péré tó tó ń dídé àgbọ̀ngbọ̀ àwọn dídé ìgbèríko ó ní wọn máa ń rìn báyìí torí àwọn fúlàní tí ò tí ì jìnnà. tẹ̀lé ìjọba ti ṣe jẹun ká fúlàní ọlọ́dún náà tí wọ́n rọ pọ́pọ́pọ́ yorùbá ti di fúlàní báyìí. tó torí ti ní ọ̀dọ́mọkùnmọ̀lá ẹ̀dá ọ̀gá rẹ̀ ní ẹ̀yọ́rọ̀ tó fi mọ̀ pọ́pọ́pọ́ tó fi ọ ó tún sì dá gbogbo èèyàn tó nígbà ó dà sí. gbígbé àmọ́ rẹ́sì ọgbà àwọn tó lórí alhamdulillah rere lórí o. ẹ̀sìn máa bá alùsùn náà rìn bí ìdílé là olóòdì kí ni alùsùn náà. torí di eléyìí adúgbò ìfọwọ́ alùsùn kí súnmọ́ ọmọ fìlẹ̀ kan lẹ̀ láì jẹ́ pé wọ́n jùdá jì wọn lọ. kọ́mọ́ fàdúgbò kan lẹ̀ láì jẹ́ pé wọ́n jùdá jì wọn lọ. wọ́n lọ má jẹ́ súnmọ́ fìlẹ̀ kan lẹ̀ láì jẹ́ pé wọ́n jùdá jì wọn lọ. táwọn náà máa fi súnmọ́ ọmọ tẹ̀wọ́lá náà nọ́bọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìwọ̀n fẹ́lẹ̀. ẹni tí bá ti ń bẹ́ni tí fi súnmọ́ rẹ̀ pẹ̀lú òkú الموقف على دين خليله فلينظر أحدكم نار خالد ẹ̀sìnọ̀rẹ́ lọ́rẹ́ máa sì. oníkálukú yẹn mọ ọjọ́ rẹ̀ o. tó bá yẹ kí ìgbà lóore báwo kan bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ògbésí ayé. báwo ni wọ́n gbọ́dọ̀ sọ báyìí ẹni tó sọ báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí. tọ́ba lóye ẹ̀rí tètè lọ síbi pé òun fẹ́ báwí. lọ́kùn àwọn atani àti tani àti tara alábàáṣe rẹ̀. torí àwọn ọ̀rọ̀ tó ẹ̀sùn kalẹ̀ yí báyìí àwọn ọ̀rọ̀ tó ní gbọ̀ngà yẹn ní sẹ́ńtà kan lọ gírígírí ká máa bá a sọ. ọgbẹ́ tó yẹ ọmú jáde ń ń pọ̀ tó bá ẹ sọ pé wọn bá wọn. ẹ̀jẹ̀ lọ́lọ́dọ́rọ́ lórí àná ẹ̀jẹ̀ àrí àwọn ògidì àwọn ọ̀daràn èyí tó mọ ibi tí ògiri rẹ̀ ti wó. tó wọ́n á dábò àwọn ẹni rẹ̀ pé ní màmá ó sì wọ́n hùwà fún mi kó ń gbọ́dọ̀ pa ń para mọ̀. tó ẹ ti tètè mọ ibi tó wọ̀ yẹn fẹ́ sì sí kó di pẹ́ péjọ. àwọn tó jù ní pé ìrìn àti sábà jẹ̀yìn àdúgbò. àti pété táwọn alábàáṣe rẹ̀ yàn pọ̀ wọn. ọ̀pọ̀lọpọ̀ ìrẹ́lẹ̀ àwọn ẹni rí iná làwọn alábàáṣe wọn. wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ kóra tó ṣọ́ra fún àwọn múnilọ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní nítorí kí wáyé báyìí ó ti wò àwọn àbájáde tó jáde ń ìdíwọ̀n ètò ìrora pàṣẹ́yìn báwọn èèyàn táwọn ẹ̀sìn táwọn èèyàn ń ṣe jàmáà bíbí àtẹ̀rí tó pọ̀ láyé nìsín síbi tó mú àwọn èèyàn lómi débi tó mú wọn lómi dé agbára àgbàṣe àgbàṣe náà ló ti wà gbogbo ẹni tí kálukú wọn bá ṣe ń dídì ẹgbẹ́ wọn náà ni. ó yẹ lẹ́sẹ̀ rí pé ọ̀rọ̀ wọn máa ń jọra wọn. ẹni tí wọ́n sọ pé ẹ́ ó tún lé wọn dá pé wọn fi dá nígbà tí ń sin láti ọjọ́ tó ti pẹ́ àárẹ̀ ìdọ́rùn bẹ́ẹ̀ ti mọ̀ pé ó wọ ẹ̀rẹ́ lò ìgbà kan ní àwọn ń jọ ń sè. ẹ̀ka tó ti mú ọ̀dà àbá làwọn ọmọ tó ti kú mu ọmọdé tó ti kú mu arábẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ níbi àgbàdo àwọn oṣù ọmọdé àánú mọ̀mọ́nu. tó bá jẹ́ bọ̀rọ̀ ọ̀nà ìgbà ẹ̀ka ń bẹ nínú ẹni tó ń ti wọ́ ọ̀rọ̀ ọ̀yọ̀ yẹn lọ ní kékeré fi wú àwọn ẹni tó ń wú ọ̀rọ̀ sọ túmọ̀ wípé ninety nine point nine percent tí gbogbo ẹni tó máa ń bá sọ̀rọ̀ irú òun náà ni wọ́n nítorí pé àwọn ti ta nípa ìsìn ọwọ́ ìtẹ́lẹ̀ náà gbogbo àwọn èlùbíjà pẹ̀lúhó èlùbíjà. lọ́ba lọ jẹ́ kí àwọn ti sọ súnmọ́ lọ́ba lọ pọ̀. sọ̀rọ̀ pé àrètébítì àwa ní pípọ̀ ìwé súnmọ́ wa èyí tó ń fi súnmọ́ lè máa sọ wípé ẹgbẹ́ ti ẹgbẹ́ lágbẹ́gbẹ́ ń sọ pé ká padà sí di tọ́lọ̀ ẹni tó ń bá pé ara rẹ̀ ní ọ̀dà ara rẹ̀ ní ọ̀dà ó tó bìtì lọ́wọ́ àná. tí wọ́n lọ́sọ láwùjọ bá ògùn náà táwọn bàbá yẹn lọ́mọ sọ pé ìdí ìgbà gbà làwọn sọ fún tọ́lọ̀ rẹ̀ rẹ̀ pẹ́lá tó pa wọn lọ́mọ. torí pé ọgbẹ́ tẹ̀lé ta mọ́tò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. lórí ìgbésẹ̀ àwùjọ náà ẹ̀rí bá àwọn tí ń tẹ̀lé súnmọ́ alhamdulillah wọ́n máa bá àwọn sí wọ́n máa bá àwọn sí torí pé wọ́n máa bá ti súnmọ́ yẹn lẹ̀ tó bá ti di pé ní títí àlẹ́ bá ń bá a sí ẹ ti ń pọ̀wé ọ̀dà dọ̀tí súnmọ́ wọn náà padà jẹ́ ní tí ń tẹ̀wọ́ síta fúnà wọn náà padà jẹ́ ìpè tí ó ti dáná ẹ̀ẹ́n tára bí wọn lójú sọ pé kẹ́wọ́ ọmọ mọ̀ bá títì àti ọgbà fẹ́ fi ṣòkòtò wọn bá títì ìdọ̀tí pọ̀ ń lọ mọ̀ pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó fi di pé ìwọ gan alára ti súnmọ́ àfẹ̀yẹ̀yẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ ká gbìyànjú láti rí i pé táwọn ọ̀rọ̀ àgbà nítorí pé àgbà láwọn ẹni ọlọ́ọ̀ tó ń ṣe lọ́ọ̀ tó ń tẹ̀lé tàbí ìṣọ́lọ́ láàrin òṣèlú lọ́rẹ̀ lágbàgbà àti gbà fáwọ̀ ayé àwọn kọ́kọ́ sùn nítorí pé nígbà tí ranu àtàdáhùn àwọn ọ̀rẹ́ ni wọ́n náà máa ṣe àlùkìyàmọ̀ wa ni dáa ìrẹ́ni tó bá parí ìrọ̀sẹ̀rẹ́ pé tó fi ṣèrànù àlùkìyàmọ̀ wọn ló ń fẹ́ rí àlìjáná òfin fọdàrà àlìjáná òfin bídíà àlìjáná òfin fọdàrà ọ̀mùtí òfin fọdàrà onízìrà òfin fọdàrà olùjẹwòrè òfin fọdàrà òpùrọ́ òfin fọdàrà alárùf òfin fọdàrà ọsẹbọ òfin fọdàrà kẹfẹrí wọn kọ Ọlọ́run mẹjọba Ọlọ́run ẹgbàá rẹ là ń gbà rẹ Ọlọ́run orúkọ rẹ tó rọrùn. àti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ga yìí ó dákùnjọ kó mú wa dún ọgá dáa lórí wa ó jẹ ká mójútó wa ju ti àtẹ̀yìnwá lọ ó lè ní ìdára pé wọ́n fi rọrùn dáadáa náà fáwọn ọmọ wa láti di ẹ̀sìn yìí dáadáa ó tún di yìí dáadáa àwọn òbí wa àti lóbìnrin ó di yìí kí gbogbo wọn lè bá jèrè àti wà lùjánà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí agbọ́pọ̀ lórí sọ̀rọ̀ máa di sí ọ̀rọ̀ tó bá wọn sọ pé àfàlàwé nípa àwọn ọmọye gbogbo ọ̀rọ̀ ṣe ilé ìrìn àárín ó lé ó sì yà pa púpọ̀. ṣùgbọ́n kò sí àwọn obìnrin wọ́n nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà pọ̀lọpọ̀ àwọn máa ń gbìyànjú láwọn ìyàwó àwọn ipò máa mú àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe súnmọ́ lọ́rẹ̀ pàtàkì jùlọ àwọn ẹni tó dàgbà tó dàgbà dín dòjú wọn lọ nínú ìṣúná. nítorí pé ẹgbẹ́ tó wà lópa ọ́fíìsì ọ́fíìsì ọ̀wọ̀ ìjìnlẹ̀ báàbù ni kò ní kí n máa gbọ́dọ̀. àwọn tí wàá wọ̀ pé irú obìnrin tó wọ ìjìnlẹ̀ báàbù tó ń ti ń ah, ẹgbẹ́ nípa ń tẹ̀lé sọ́nà kọjá tó ti gba tìyàwó tó máa irú ìtayọ̀ wò pé tún ga jù lọ pé kó fi lọ kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé tún mọ̀tá àwọn obìnrin àwọn nǹkan kan wà nínú àwọn ẹ̀kọ́ tó ń pébìnrin náà ló lè kọ́ obìnrin pé rẹ̀ lákọ̀ọ́lé. ṣùgbọ́n àbájáde èsì ìgbẹ́wò ìgbàgbàdà torí mọ̀ àwọn bá lọ lọ́dọ̀ ọgbà àwọn obìnrin báyìí. ìbànújẹ́ ní ọmọ ẹgbẹ́ kìkìnì títí fi sọ̀rọ̀ àti òní ṣe máa pẹ̀lú ẹni tí wọ́n bá wọn lọ́sọ̀ fún kékeré ọlọ́run ọ̀mọ̀ ilé tó wà ọ̀la ọ̀rọ̀ àwọn ìfọ̀lá àti ọ̀rọ̀ àti òun ọ̀rọ̀ ní ṣe tòun sáni tó bá fún gbẹ́gbẹ́ bá tó gbọ́rọ̀ sọ́kọ̀ lẹ́nu ó tó ìyàwó ọ̀bà ọ̀hún yóò gbé ẹbí pẹ̀lú àjáde bá ń darí ìwà ẹ̀. bàbá mi ò rò pé èyí tó ti jẹ́ ṣe wàá nílò ìdájọ́ fún ọ ló kọ lápọ̀fìdí rẹ nínú àbí wọn lọ gbọ́rọ̀. wọ́n ní àpèjúwe kan ẹni tán olórí ọ̀hún ó tì lẹ́nu láì sọ ọ̀tà àmọ́ òkòtò láti abẹ́sẹ̀ gbígbó fún ọ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ olóògùn wọ́n ní àwọn ọmọ ìbòjì. ọwọ́ ní láti bí ọdún mẹ́jọ tó ń ti fẹ́ ẹ̀rọ ẹ̀ta péré lórí tó fi sọ̀rọ̀ àti subhanallah ẹ̀mí ìta sọ láti lójú mẹ́ta tó pé. ẹ̀mí ẹ̀mí ìta tó dún mẹ́jọ ọ̀rẹ́ ọ̀rẹ́ yóò jíjọ jíjọ bàjẹ́. ọjà bàbá bá ti obìnrin sínú ìwé òkú ọ̀pọ̀ kò lè kí kàtà yóò di kàtà kẹ́yìn. títí wọn ṣẹlẹ̀ ó tún ẹni àwọn obìnrin táwọn ti obìnrin àwọn sọ́dọ̀ obìnrin kọ́ lọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kẹ́ńtà ẹ̀rọ láàrin àwọn ìṣe láàrin gbogbo àwùjọ àwọn Yorùbá. nígbà àwọn obìnrin tí wọ́n ń ṣẹ̀sìn tàpé lálùsùn náà náà tí wọ́n ń lo bìlìbáàbù tó ń lo nìkọ́ọ̀bù wọ́n lọ́ bù ọ̀pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ ọmọdé ní ẹ̀sìn ọ̀rọ̀ lọ́dún. wọ́n ń torí pẹ́lú mi ní tẹ̀ ẹ̀mí ìdí tó sọ ẹgbẹ́ ọ̀dọ̀ pàkà. Bẹ́ẹ̀ ni wọ́n lọ òun ìwọ ọ̀rọ̀. Oníbi ọba ti di ẹlòmíì. Subhanallah àti kẹ́ ẹ mọ̀ wọ̀nà. Àti ṣé wá wá yẹn lọ máa ka iye pákútọ́ wà lára sílẹ̀. Láti ọ̀rọ̀ ìdílé, ọ̀rọ̀ ìfowópamọ́ sílẹ̀. pé ní déédéé tó sì lọ́mọ bá gbogbo ẹ̀jẹ̀ ni ìdí ìbá tó jẹ́ bàjẹ́ ọlọ́dọ̀ wọn ò tó bẹ́ẹ̀ bá yẹ ra rọ́ọ̀gì kan kí ní kà bá ẹ̀ pọ̀ ní títí tó fi pé a lè sọ̀tẹ̀ lórí gbogbo ìdọ̀tí ẹ̀ ẹ dákun tó ọ lọ sáwọn obìnrin rere láti lẹ́yìn àbí obìnrin wo bàbá wa ẹ pé kóbìnrin wa bá wọn sọ̀rẹ́ irú irú rìsọ́ọ̀tì wọn wọ́n mọ̀ wọn ó sì yàrá ilé ẹ̀kọ́ ni mo gbà pé kò sa ìròyìn tí ń tẹ̀lé súnà wọn bá wù ìròyìn tó sa ìròyìn tí ń tẹ̀lé súnà wọ́n àwọn tó fẹ́ dídí à àwọn tó gbọ́ sí yìí bóyá tó fẹ́ gbọ́ sí yìí tó tún ayé ọ̀bùn àwọn ẹ̀rọ ìdáná ó lè gbọ́ sí yìí tó tún ọ̀bùn àwọn ẹ̀rọ mi ò ó lè máa lo táǹtì kejì ìgbà náà làkúkú wà sí ìbojú kọ́ ẹ ìdọ̀tí pọ̀ ní ọmọ rẹ̀ ìdọ̀tí èsì pọ̀ kí ìdùn ọmọ kù àbẹ́ ìdùn ọmọ tó torí di eléyìí ẹni tó bá bá wúro náà mọ́ra rẹ̀ ẹ máa sè mára ẹ máa tún lóyún ṣe ẹ máa dára bàbá ẹ má jẹ́ káwọn ọlọ́mọ wa rọ́ọ̀fù kọ́nà wa rọ́ọ̀fù sí yín lára torí pé ẹ máa fẹ́sẹ̀ sọ pàtàkì púpọ̀ torí pẹ́lú mi náà ó ti torí pé wọ́n jìlù báàbù ó ń bójú ó wá sọra rẹ̀ di ẹni tó takú tírélà tó takú síbi tọ́lẹ̀ ti ga ó ti tà wá. lọ́nà wá ṣe tìmẹ̀tìmẹ̀ lórí ọ̀pá ó lè fi pé ọmọ fi mu jìlù báà ló kọ́ fún wọn ọ̀rọ̀ àwọn ènìyàn wà ló máa ra àwọn èèyàn dáadáa nígbà tó wà nù nìkan àwọn èèyàn rí ọ. àbí kí ni wọ́n lọ gbogbo lè lè gbà dára jìlìbá bẹ̀. wọ́n ti máa ń bá àgbà tó àwọn máa sọ láì ó tó wà ó tó wà ó ètò ọmọ yín kò yé ètò sì sọ tọba yín ó yé yín sí ṣe ẹ̀ ti lọ́pọ̀ kí fẹ́ máa òfin ẹni tẹ ẹ kó soge tó yìí òwò ẹni ní ìsìn ẹgbẹ́ sọ yín pamọ́ láti soge fọkọ yìí o kò sẹ́ni tẹ ẹ kí ìwà wọn tó ti yín torí pé ẹni tẹ ẹ ní ìsìn ibi tẹ́jọ́ sáfẹ́ yín òwò ẹni lé ilé wa bẹ̀ lásìkò làwọn kò ní jókòó lé ó di látàárọ̀ ní a mo tún gbé ìjọba mo bẹ̀rẹ̀ lọ́sí tó yẹ kí lọ ga èmi sì pa. òun tó ń pè ní ọkọ mi ní ọ̀rọ̀ kọ̀ǹdíṣì àbẹ́ tó ń ṣàlá ẹ ṣàtúnṣe kí ẹ lè bá àjẹni tí ọjà òkọ sí fáwọn ẹgbẹ́ yín pẹ́pẹ́ tí wọ́n bá ti ọ̀rọ̀bìnrin ká sí kékeré gbọ́rọ̀ ọ̀fẹ́ ìtọ́nà ọ̀fẹ́ tẹ̀lé tàlẹ́bì ẹ rí ìṣèjúná lọ́nà tó tó mú ọkọ̀ dàbẹ́ ní tí ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé ti ànábì sallallahu alaihi wasallam. صلاة wọn á lè pọ̀ mọ́ wọn. ó lè gbọ́sọ̀ láti rà iṣẹ́ àyè wọn sí ṣùgbọ́n wọn fi ọkọ̀ wọn jù wọn bá fẹ́ lánàá wọn bá ń dìde wọn ti sọ̀rọ̀ láwọn ọmọ wọn wọn á lè gbọ́sọ̀ láti rà wọ́n wọn fún jàmá wọ́n sì ti dà ní ẹ̀sọ̀ láti rà iṣẹ́ lẹ́yìn wọn àkókò ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ tó ẹ̀yàn ti sẹ̀mí náà lọ́rùn amọ́tò ṣùgbọ́n tó bá ti yọ wípé wíkà méjì làwọn bí wọ́n ti tó ti wá yọ ẹgbẹ́ náà fún làwọn ń ṣe ìwọ nígbà wọn bá parí ìkẹsẹ́wò tó sálámà òní bá wọn sálámà wọ́n dìde lọ́wọ́ ìpínlẹ̀ kẹta tiẹ̀ ni wọ́n sọ wọ́n tẹ̀lé kẹrin wọ́n sọ ìkẹsẹ́wò wọ́n sì sálámà lọ́wọ́. wàyí o tó bá wà hàn sí ọ.

ilé pípé ká máa ṣe sọ̀láṣù wítìrì ń jàmọ́ àlẹ́yìn sọ̀láṣù ìṣá bàbá àti lóṣù rọ̀mọ́bọ́n tó bá ti parí sọ̀láṣù ìṣá ẹni bá bá ṣe wítìrì kí ọ̀pá bá ṣe ọba àti mọ́ṣáláṣí nípa ọlọ sóní òsóní lọ́lọ́lájú àmọ́ báwa ni ara ìdíje ẹgbà ní ọjọ́ bí wítìrì inú jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ kì í táwọn gbọ́ padà lọ́la ẹ̀ yóò sì lé yín mọ́ palẹ̀ yín láre àwọn yóò sì láyé ní ọmọ ilé ẹ̀sẹ̀ tí máa ṣe nítorí kẹ́ ẹ mọ́ bá aṣọ lé yín di sàárè. alhamdu allah ṣọlá ni láti jà lóògùn owó tẹ̀kú kò bọ̀rọ̀ ẹ sọ àwọn ilé yín bá wọn sàárè ó lè gbọ́ létí yín bá ti ṣe sọ láti mọ̀ sàárè náà sí àtẹ̀ máa ṣe àdìsí kan tí wọn tó fi yé wa pé yẹ kíkà ló ń láyè kan tó ti máa ṣe sọ láti nù lórí ẹ̀yẹ kí bẹ́ẹ̀ ti sàmì sí pé bẹ́ẹ̀ ní ti máa ṣe náfìlà gẹ́gẹ́ bí ọmọ wa kan ló fi tọ́ ọlọ́dà níbi sọ̀rọ̀ láàbì sọ́lá pé káwọn ọmọ wa ṣe sọ láti níbi kan nù lórí tó máa ṣe sọ láti bẹ̀. òkú wa ha so táwọn ṣe é tèrè táwọn ṣe ń jẹ náà wọn sọ láti wítìrì kíkà ń kọ́ ọ̀rọ̀ àtẹ̀lé bàbá ẹ̀ mọ́nà mi jàmbá sọ bẹ́ẹ̀ àwọn jàmbá ìlú ọ̀nà àṣẹ ẹgbẹ́ ọ̀nà ọ̀nà ọ̀nà àṣẹ ẹ̀ṣẹ̀ ń jàmbá àmà ọjọ́ bó ṣe jẹ́. ẹni tó so pé aago mélòó ló lù ní sí ẹsẹ̀ sùúrù aago mélòó ó ti tó bá ó ti tó bá náà. ọlọ́ni mhm. tó so pé ó ti tó ọdún mélòó ládùúgbò táwọn ti ma àfa àfa àfa ni wọn máa pè ńlọkọ anagijẹ rẹ àmọ́ wọn á fi sọ láti rí mọ́sálásí lásùbà àwọn ará mọ́sálásí náà sì gbìyànjú pẹ̀lú ẹ̀ ọlọ́gbà ní ìgbà púpọ̀ láti pè wá sí mọ́sálásí pé kọ́ máa wá sí náà gbogbo ìgbà tí wọ́n ti lọ táwọn máa wá wàá yóò máa fọwọ́ ẹni wọ́ láì mú kókó kan gidi jáde. lọ́dọ̀ wá fi hàn wọ́n wípé máa ń ṣẹlẹ̀ máa ń mú un ìgboro láwọn ó. inú ìgbésẹ̀ ló tún lè gbé? èyí táwọn gan sọ pé ah, apá àwọn kò ní ìgboro. wọ́n gbé rẹ̀ gíga wọ́n sì ṣe ń tẹ̀sí ń tẹ́ka sí kọ́ àwọn ọba kọ́ máa dùn wọn ládàá rẹ̀ ètò ìṣiṣẹ́ náà ló ń nítorí tó bá yẹ kó gbogbo àwọn lọ sí lọ́wọ́ aládùúgbò kọ̀ọ̀kan náà làwọn náà bá máa lọ́wọ́ bá wọn kìíní àbáyé nínú ìlọ́wà àbá ti rí eléyìí kọjá pé wọn sìn ẹni tó sì fẹ́ mọ mọ́yọ́ náà sìn lásùbà oyè kò fi yẹ ìyá wọn ní lè máa mú láwọn sọ láti ní gbòòrò kí ló dé tẹ̀lé òfin máa máa ṣùgbọ́n pọ̀pẹ́ ọ̀hún ọ̀hún pápá tó kó wọn wá tò lẹ́yìn ẹnìkankan ẹ̀yin aládùúgbò wa lóye ẹ̀ níwọ̀n ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn kọjá bẹ́ẹ̀ mọ́tò sẹ́yìn kan mọ́tò sẹ́yìn ẹ̀ lè ní bàbá ó kọ àwọn jíjẹ táwọn nù ẹ̀wọ́n ń pé kánú ọwọ́ ẹ̀ ti sọ pé ìmọ̀ mọ́ tọ̀jà láti bá wọn ẹ̀ máa tara yín dànù àwọn èèyàn sọ̀rọ̀ báwò ẹgbẹ́ àdánwò tiẹ̀ òun náà ni mo sáfẹ́ jọ́gà ìfẹ́ jẹ́ pé èmi náà ni èmi náà ni èmi náà ni. àwọn èmi náà ni èmi náà ni kò sì déédéé ẹ̀sìn. sọ ìyànjú tó ti gbà ń ti tó. ó wá ti jẹ́ pé máa ń dá kíláàsì bá mi ẹ̀fí wá mi àbá rí àwọn àríkà wí fún. àmọ́ yóò ràn lọ́wọ́ ẹ̀ ń gbá lórí ó wù ú lọ́sọ̀ wá mi. so ìṣe tẹni tí ọ̀fẹ́ sí náà nù iná ìlànà náà máa bá a ṣe ayé tí wọn gbọ́dọ̀ sílẹ̀ ládùúgbò tó ń bùkátà kẹni tó mọ̀ nípa ẹ̀sìn àbí mùsùlùmí kan rà di kí wọn á tọ́ka sí o ẹ wá síbi àdúgbò náà ti kí àdínì lẹ́yìn náà ẹ ti síbi tó ẹ tó gbé tó lọ nínú gbó lábẹ́ tẹ̀yẹ kọ́ máa gbé kò lọ́wọ́ ń sìn lásùbà ibi tí ó ti rí kárí ni ṣe tó ti jẹ́ ìmáàmù ibrahim ti ń ṣe sọ láti rẹ̀ súkẹ́súkẹ́ ti ń ṣe. torí ẹ̀ ó túbọ̀ tó fẹ́ rinlẹ̀ pé àmọ́ tí wọ́n ti ń jà fà àmọ́ tí wọ́n ti ń jà fà láwùjọ yorùbá yìí. àfà yẹn ọ̀pọ̀ tó ń fi lò wọ́n gbà lọ́dọ̀ àwọn tó lò àwọn àlè ń lò kulò. nítorí pé àfà yẹn èdè bí àwọn mbàmbàrà àti àwọn fúlàní. tó wà ní West Africa wáyé ni nínú Guinea Conakry bákan náà Sierra Leone tó àti irú àwọn Liberia àkọ́ǹtì yẹn àwọn bambara àtàwọn Fúlàní wà ń bẹ̀ àwọn onígbìmọ̀ ní originate látọ̀dọ̀ wọn ẹni tó sọ pé ọ̀kan nínú alẹ́ rẹ̀. ìpè kíni tó máa alifa alifa tẹ̀yìn máa sọ wọ́n ní olùmọ̀ sí ìsìnkú àwọn obìnrin ògbọ́n kankan lẹ́yìn ti kí ọjọ́ ló ti originate alifa láti yorùbá bẹ́ẹ̀ lò àwọn ọmọ ọgbọ́n ní alifa àwọn ẹ̀kọ́ ó di àṣà àwọn ọmọ ọgbọ́n ìgbà tí ń bọ̀ wọ́n tó bọ̀ wọ́n títí ń bọ̀ wọ́n ní àlùfà yóò bá fẹ́ràn nítorí rọrùn àlùfà àfà òpè ìgbà tí ọ̀rọ̀ kan ní yóò pè jù wọ́n ní àlùfà gbogbo àpèjọ ní dàrá so onítorí eléyìí tí ń bọ̀ àwọn ìgbà táwọn ọ̀rọ̀ lọ orí kìíní tìwọ̀n púpọ̀ bàbá aláwo máa jẹ àǹfà àbẹ́ ọ̀mọ̀ bẹ́ẹ̀ àbí tó ń yá sábà tó ń sùn ẹ̀. àwọn ẹni nǹkan náà tó ẹgbẹ́ ìlú máa tó rẹ̀ ó sì máa fà. ó yẹ ẹni tó ti ẹ̀wọ̀n náà lọ. àbá àgbẹ̀rẹ̀ tó sọ sáńpù mi nà ọ́ àwọn ẹni tó sọ náà wọ́n wà ní sèbà wọ́n lọ́ọ́ àti mùsùlùmí. ẹni tó ń bí làkọ́ tuntun pẹ́ tuntun pẹ́ náà kí ló sọ rẹ̀ ẹ̀gbọ́n náà tó wọn àbá so gbogbo ló àwọn nǹkan àwọn túmọ̀ sí àwọn ah, túmọ̀ rẹ̀ àwọn ọmọ túmọ̀ so tọba ń mọ nǹkan ẹ̀sìn ẹ sọ pé lóun à nípa ẹ̀sìn. tàbá wọn bá olùmọ̀ nípa ẹ̀sìn níbi pé máa lo àwọn àgbà ká pẹ̀lú pé ó dùn kan wọ̀nyí. tí a olùmọ̀ nípa ẹ̀sìn níbi pé máa gbé agbẹ́dàta náà wákàtí márùn-ún so ló ń gbòòsí láàyè oṣù kẹmí àti oṣù kẹmí ẹsìn ní àwọn olókòtò lẹ́yìn lọ́wọ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ṣe àmọ́ ń gbàgbé pé àpá ó ti ọba àtúbí lórí tó kí wọ́n tó nìkan. sọ́yẹ́ tó ń sọ fún akọ́lá ọ̀hún ọ̀hún hàmdè. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك